لله رب العالمين ولي المتقي رحمن الدنيا والآخرة ورحيمهما والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين لأنه أوان nǹkan tí báyàn lẹ́rù fún ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ní ìgbà kí ìgbà òun náà ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ fitina tí fìtínà bá dé قد يتهارج فيها كثير من المسلمين ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí ni wọ́n tẹ̀sẹ̀bẹ̀sẹ̀ òun ní fa ìparun lọ́pọ̀lọpọ̀ òun ní sì fa ìtẹ́lòmí tí fi sọ ẹ̀sìn nù òun ní fa ìtẹ́lòmí tí fi gbẹ́sẹ̀ sẹ́yìn àbí tí ó di ẹni àná níbi ẹ̀sìn ẹ̀ fìtínà nǹkan ńlá ni o nǹkan burúkú ni ó ṣe ọlọ́run ọba ìmọ̀ wáṣọ kúrò níbi fìtínà ìsì máa bẹ àlèhùn mọ̀ yìí àwọn àsọ́lé ànábì pọ̀ pé bá ti rí fìtínà ẹ̀sá ẹ̀sá ẹ má tọrùn bọ́ bí ń bọ̀ lókè ẹyẹ rí bí ń bọ̀ lẹ́yìn yín ẹ sáré lọ bẹ̀bá rí kó fẹ́ bá yín ẹyẹ ara kọ́ lọ bí ń bá ń sáré tẹ̀lé yín ẹ gbogbo ọ̀nà ṣùgbọ́n o ìjẹ́ yóò ṣẹlẹ̀ àbí ò ní ṣẹlẹ̀ wàláhì yóò máa ṣẹlẹ̀ eléyìí òun náà sì ní ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn onímímọ̀ àti àwọn tí wọ́n yìí ṣe onímímọ̀ ọlọ́run bá ní aliestawi ya ní mátálá jẹ́lẹ̀ fi wọ́n wéra wọn wọ́n jọra wọn o wàláhì onímímọ̀ wọ́n jọ ẹni tí ò ìmọ̀ ẹ̀sìn nínú àwọn àjùlọ tí ọlọ́run ọba gbé fún àwọn onímọ̀ òdodo òun ni ká dá nǹkan mọ̀ nígbà tí nǹkan bá dé ibi à ẹ má dára yín láàmú fítínà lélẹ́yìí bó sì ti yẹ kí mùsùlùmí ó dúró stáàdì mùsùlùmí òun lélẹ́yìí eléyìí wá ní nínú àwọn responsibility àwọn olùmọ̀ lásìkò fitina tàbá wà ń dakọ fitina fitina tẹ́bá wọnú alukur'an kẹlima fitina fitina fitina tó wà ń bẹ́ẹ̀ innama amwalukum wa auladukum fitina àti gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú alukur'an méjì ni fitina kan bẹ tó ṣe pé àwọn sẹ́ẹ̀rí ó lè máa yọ̀mọ̀ yọ̀mọ̀ parẹ́ àwọn minor fitina onígẹ́ bí fìtínà ọmọ fìtínà ilé fìtínà ìyàwó àwọn fìtínà kọ̀ọ̀kan máa ṣẹlẹ̀ ẹlòmíì lè fẹ́ wá mọ́sálásí kọ́mọ máa ké wa òpè ká ọmọ yìí dákẹ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ni o àwọn olóhùn ọ lọ bàbá wa ń bẹ̀rù pé ìmá ní gbé ọlọ mọ́sálásí nísìn gbogbo mọ́sálásí lọ dàrú àbíkọ́ máa lọ sunkún àbí kó lọ bẹ́gbẹ́ síbẹ̀ torí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀wá lè gbé ọmọ yìí lọ instead kó wá rọ́jú pé ọ̀dà ń bọ̀ yín dé nísìnyí ah, mọ̀ yóò mọ̀ wá sunkún ẹkún yìí lè fa ẹ̀mí ẹ̀ yóò pé ara ah, ìmọ̀ lọ kí tèmi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ yìí ìlẹ́jọ́ ọmọ yìí ọmọ fìtínà kan torí pé ó ti ìfẹ́ ọmọ ó ti overthrow ẹ̀mí ẹ̀ àtìyàwó ń jọ́ míì gbogbo ọlọ́run gbà tó àti bẹ́ẹ̀ oríṣiríṣi àwòrán amọ́rùnrán fitina yìí òun náà ń pè ní minor fitina àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké lábẹ́ rẹ̀ ni ẹ wá rí fitina ńláńlá òun lèyí tó pọ̀ lọ́pọ̀ àwọn èèyàn mọ ẹ̀sìn ọ̀sọ̀nù ọlọ́run kò já dà lábọ̀ ó lè kó bàtì bọ̀tán òun náà ni àwọn fitina tí tí tí bà ẹ̀sìn jẹ́ ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ yìí lágbàáyé àwọn fitina yìí òun náà ń pè ní alfitanu lẹ́ọ̀ọ́fúnmá àwọn àwọn méjọ fitina òṣùwọ̀n ìlú lọ́dà nǹkan mà àìmọye ẹlòmíì yóò lóun òun mà ti ń lọ kí ló mà ti ń lọ kí ló mà bí ẹsẹ̀ ẹsẹ̀ àbí ilẹ̀ ń pè é. SBC àbí ilé ìtàn ń wò CBC eh? BBC ló ń wò ló fi máa ti ń lọ àti Jazeera àti gbogbo wòrowòro tán wí káàkiri subhanallah arrafidha julluhum laysu bi muslimi àwọn tó pè ní ìránì kìnnìkan yìí ọ̀gọ̀rọ̀ wọn wèé ṣe mùsùlùmí àwọn Yahudi ọ̀tá ọlọ́run haram ni wọ́n ọlọ́run fẹ́ atẹ́gùn àdánwò ọ̀yá wọ́n ń kọlu ra wọn lọ́wọ́ kò túmọ̀ sí pé kò lè fẹ́ dágbègbè àwọn mùsùlùmí náà ṣùgbọ́n o ètò kan oníkálukú kal muslim òun ni pé tí nǹkan bá tiẹ̀ rí báyìí bó o mo sì fẹ́ ṣọ́ra mi tí ì ní sẹ́tì tó bá ṣe pé ìyẹn mọ tó kàn lọ́rọ̀ rẹ̀ ni kó padà sọ́dọ̀ àwọn olùmọ̀ òdodo irú kìíní iṣẹ́ gbogbo nǹkan ó kálukú lè máa tẹnubọ̀ ó lè máa dá sí sentiment emotion ẹlòmíín dá sí pé ah, àwọn mùsùlùmí ah, àwọn ìlú kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìpìlẹ̀ torí àsìkò ọ̀kan náà àwọn olùmọ̀ al-allamatu al-dhahabi alayhi rahmatullah ó ní idha waqa'atil fitna mùsùlùmí òdodo tó bá mọ tọkàn tí fìtínà bá ń ṣẹlẹ̀ irú àwọn àwọn àwọn fìtínà ńláńlá báyìí oníkìní tàmásàkìbì sunna tó kàn wọ́n ni pé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad kí ló kọ́ wa kí ló ní a ṣe nírú àwọn nǹkan yìí walzam assault sáà gbẹnu ẹ̀ dákẹ́ tí ọba yé ọ gbogbo nǹkan lẹ́ni mọ́kí ìyẹn lè bá ìsìn rẹ̀ jẹ́ látara rú àwọn ọ̀rọ̀ maintain ni assault kí ló yé ọ kí ló rò pé yé ọ lórí àwọn ìṣẹ̀lẹ̀ báyìí kẹnu dúró kẹnu dúró wala takhud fima la ya'nik nǹkan tí ó bá ti tọ́ mọ̀ ń pa ẹ̀ tí ó kàn ọ́ má tójú bọ̀ nírú eléyìí nísìn wọ́n sá sọ pé gbogbo ọlọ́run wọ́n sá sànú gbogbo tí mùsùlùmí bá wà lágbàáyé ọlọ́run ń sọ̀rọ̀ dinak wa tawhidaka wa sunnata nabiyyik ọlọ́run ọba kó ran ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba lódodo ìlànà òjíṣẹ́ ńlá Muhammad ti jẹ́ at-tamassuku bis ìlànà nábì ọlọ́run sáà ránṣẹ́ ó ti tó mùsùlùmí ládùúgbà. ولا takhudh فيما يعنيك فيما لا يعنيك. bákan náà ọwà ni wa idha ashkala alayka shay' tí nǹkan kan bá wá rú ọ lójú pé wọ́n tún láwọn eléyìí wọ́n tún ní ọ̀rọ̀ wọn ọ̀tọ̀ wọ́n yìí máa ṣe àwọn eléyìí máa tún farudduhu ila Allahi wa rasul ẹ ọ̀rọ̀ yẹn padà sọ́dọ̀ ọlọ́run ẹ padà sọ́dọ̀ ànábì tó bá wá rójú tu ẹ waqif dúró pé ah kíní yóò yé mi kí ẹ̀ wọ́n máa tẹnubọ́ lẹ̀ máa tẹnubọ́ nǹkan tí ó mọ̀ ó yára bá ẹ̀sìn àjẹ́ níwájú ọlọ́run eléyìí òun ni ìwọ̀nba kíyèsí falmaqamu la yattasi' lis-sardi wat-tawassu' àlè fẹ́ ọ̀rọ̀ yìí báyìí lọ ṣùgbọ́n o kí mùsùlùmí ọ ṣọ́ra fẹ́sìn ẹ̀ wàhúwà ismatu amúrinà ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn òun náà ni ìṣọ́ òun náà làbò mùsùlùmí àbẹ̀olúwa wọ́n sàmú ẹnì kọ̀ọ̀kan wa dúró kátó ọba ti mọ̀ tó ṣiṣẹ́ kéèyàn gbẹ́nu dákẹ́ kéèyàn sì béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ fasalu ahla dhikri in kuntum la ta'lamun.